pẹ̀lú ìlànà ọlọ́run àwọn ọmọ tẹ̀síwájú ní àgbálẹ̀ yìí ní abala tí a wà náà ní àkáàmù ọ̀dà àti sùúrù ayé sùúrù sẹ́yìn bó tilẹ̀ jẹ́ sí wípé tí a bá wọ́n sí àwa a lè wípé ó dà yìí tí mú ọ̀rọ̀ nípa kòtò ìkọ́mọ̀ yẹn wá torí wípé méjèèjì náà ó ìrun wọn ṣe déédéé ara wọn ìrun wọn ó ṣe déédéé ara wọn ó kàn jẹ́ pé ìṣúná lélẹ́ tó pọ̀ ní lílo bá bá ti máa lò òun lè tó bá jẹ́ tó rùn wá ní kùsùkùsù tó bá jẹ́ tó ṣùpá wá ní kùsùkùsù ṣùgbọ́n ìrun wọn náà déédéé kan náà ni ó ṣe bákan náà tàbá ti wo àwọn àdìsá ti kà sẹ́yìn bọ̀ a rí i pé o ti kó ọ̀rọ̀ méjèèjì náà o ti pa ọkọ̀ sí orí kan. abala tí a ti dúró òmìnir tí wọ́n ti ṣe àlàyé fún wa lórí pé tí ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ ní asírù yìí ìyẹn sáájú pé ọlọ́run tó gbé àmì sallallahu alaihi wasallam tí ọlọ́run tó gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run tó gbé dìde ní òjíṣẹ́. oríṣiríṣi àwọn ìròyìn ló máa wáyé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa ń sọ lẹ́yìn tó ṣe pé eléyìí ni àwọn àrò gẹ́gẹ́ bí ìbámu lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà nígbà náà. kí oòrùn kó bẹ́ẹ̀lì àbí kí oṣù bá bẹ́ẹ̀lì àwọn kà sí wípé ẹni ńlá kan ló jáde láyé àbí pé ẹni ńlá kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tó kí sáyé òun ló fà á tí àwọn nǹkan ńláńlá tó tóbi wọ̀nyí tó fi ṣẹlẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti mọ̀ yí pé Ànábì sallallahu alaihi wasallam ìgbésìdè tí ọlọ́run bá lè fi ọlá gbé dìde lè bá àtẹnumọ̀ sọ ọ̀lẹ́ wá irhabil mafasid láti lè wá ti àwọn tí ó bá dáa bọ́ wà lẹ̀ pé eléyìí dáa ò ẹ̀ máa ṣe èyí tí ó bá ti jẹ́ ìdí ò dáa láti lè wá kókun jà wípé eléyìí ọ̀dà ò ẹ̀ máa ṣe. ọ̀rọ̀ wa ń tẹ̀síwájú wípé wákàtí wọn fèrè ya èmi ìyẹ́sí yàtẹ̀kìdúnà ànàkùsùfà ìnáma yà kúrò níta wìlà àdàtà àríyìn aw mawusin aurimi bàbá mú wa ní làbárì pé sáájú kí ọlọ́run tó gbé ànábì jìí lójú tẹ́ pàtàkì àtẹ̀kìdù àwọn lárúbáwá máa rò wípé ní anàkùsùfà ẹ̀ẹ́rí kí ó rò tẹ̀lé ìnáwà yá àtúrò nídàwé ládàkà àwọn èèyàn a máa wáyé látara kó wá wá bí ẹni ńlá kan àwọn mọ́ọ̀tì àwọn yìí àbí ẹni ńlá kan jáde láyé فأبطل رسول الله صلى الله عليه وسلم ذلك للاعتقاد Ànábì wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé ìní ìwádìí ọkàn bẹ́ẹ̀ àdìọ́kàn ìbàjẹ́ ni o. Fàábùkọ̀lá, ànábì pè ní àdìọ́kàn bàjẹ́. àti bàtọ́là àbùtọ́là àlẹ́bí bá àdì ọkàn náà jẹ́ ìwé iṣẹ́ tí ọkàn ní sí tí ọ̀la ni. wà bá yàrá hikmatal ilahiyya àlẹ́bí wa sàlàyé hikmatal ilahiyya ìyẹn ni wípé ìdí tí ọlọ́wọ́ bá àlejò ọlá máa fi ṣe bẹ́ẹ̀. ètò olùlọ́kùnkù níbi kí òṣùpá ó tẹ̀rì àbí kí òòrùn ó tẹ̀rì ká máa kọ́ méjèèjì papọ̀ báyẹn. فقد روى البخاري ومسلم من حديث أبي مسعود الأنصاري نبي حديث جاء أبو مسعود الأنصاري في وان بوا ننو سلا بوا بخاري أتبوا مسلم wọ́n sọ yìí pé ọdá àwọn lójú lásìkò gánà ìyẹn àbáwa tó pa àdéhùn àbáwa àbúmọ̀sọ̀rẹ́dẹ̀lá àdúgbò rí بغانا ني انتظر الشمس يوما يوم مات ابراهيم ابن النبي صلى الله عليه وسلم لجدي ابراهيم تيس يوم النبي صلى الله عليه وسلم لجدي تالي لاي فقال الناس أو يبابي لسيني ما صار أولي سيدي nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ jọ́nà ní pé à nǹkan sàfàtìṣán lè mọ́ sí Ibrahim à ah, ẹ̀yìn ọmọ pé ẹni ńlá ni Ibrahim ni ọmọ dídí ànábì ọlọ́run òrùn tó tẹ̀rí yìí torí tí ẹni àmì lọ́jẹ́ wípé ní káyọ̀ lè mọ̀ wípé ẹni ńlá ni àwọn ẹbẹ̀rẹ̀ ti sọ eléyìí wọ́n sọ ọ̀rọ̀ náà ó dé sígbà ànábì sallallahu alaihi wasallam فقال رسول الله صلى الله عليه وسلم النبي wa fọ èsì lórí ẹ̀ nígbà tó dé pé láyé kútó alẹ́ bá bèrè ànábì òkè ń dákẹ́ lórí tó bá jẹ́ ìbàjẹ́ torí tá torí ẹ̀ pé dìde náà nìyẹn ànábì òkè ń dákẹ́ lórí ìbàjẹ́ فقال النبي إن الشمس والقمر àyàtáàdì min àyàtìlà ẹ̀rí oòrùn àti òṣùpá àmì ọlọ́run làwọn méjèèjì o nínú àwọn àmì ọlọ́run tí ọlọ́run bá lè fi ọlá òṣùṣòrí lẹ̀ àbí tó ti sí ayé tá a wà yìí. láyà ń kẹsì báà lè mọ́ òsì áhàdé Ànábì ní oorun àtòjùpátẹ́ rí méjèèjì òbí ń tẹ̀lé o nítorí pé ẹnìkan jáde láyé wà lálẹ́ àyà àti kéésì tẹ́rì nítorí pé wọ́n bí ẹnìkan sáyé ká torí ni ẹnìkan dáyé lẹ́nu oorun yẹn wá torí ẹ̀ ó tẹ́rì àbí torí ẹ̀ òṣùpá tẹ́rì. Ànábì wa ní fáà tó wá wá jẹ́ sí wípé ìdárọ̀ àìsàn dáálíkà tẹ́ ẹ bá rí títẹ̀rì òòrùn àbí ẹ rí títẹ̀rì òṣùpá fàtàrù ìlà díkìrì láì wà ìlà sọ̀là ẹ tara tata ẹ jẹ́ kí ẹrù ìpayà ó wọnú ẹ̀mí yín lọ síbi kẹ́ ẹ máa lọ rántí ọlọ́run ẹ jẹ́ kí ẹrù ìpayà ó wọnú ẹ̀mí yín lọ síbi kẹ́ ẹ lọ kírun fún ọlọ́run. eléyìí nìkan tí anabi sallallahu alaihi wa sallam tó sọ ẹ́ rẹ̀ pé níbi yìí anabi yẹ ká máa wípé òòrùn òṣùpá ọjọ́ ká kọ́ mọ̀ àmì ọlọ́run ni àwọn méjèèjì. ẹlẹ́ẹ̀kejì ká máa tó lè fa táwọn méjì lè fi wọ̀kùn pé kìí ṣe torí báyà torí láti sàpọ́nlé ẹnìkan tó jáde láyé àbí láti lè fi sàpọ́nlé ẹnìkan tó wọ́n ń sèse sáyé ẹlẹ́ẹ̀kẹta tó bá ṣẹlẹ̀ kí làwọn kata ní bùkátà sí láti ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ̀sìn rẹ̀ yé tí ilé ìbá wáyé tó lè ká lọ ṣe ẹni tó mọ mẹ́nu bá ní ọ̀sẹ̀ tó lọ yí pé oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń ṣe náà kata lẹ́nu báwa náà ṣe kéré máa ọ̀kan ṣẹlẹ̀ láwọn ọdún kan tó ti pẹ́ díẹ̀ nígbà tá a kéré jù báyìí lọ ọmọdé náà ni wá níwájú àwọn àgbàlagbà mo rántí pé ńgbà yẹn àwùjọ tí eléyìí ti bá wa níjọ́ náà àwùjọ tí ìmọ̀ ẹ̀sìn kéré lọ́dọ̀ àwọn èèyàn ni àwọn tó jẹ́ àwọn àgbàlagbà láwùjọ tá a sọ ìjọ náà wọ́n wá lọ lè kó agolojọ́ tí sọ yìí ti pẹ́ díẹ̀ tí bá lè rántí dáadáa fẹ́ àrán bí nineteen bẹ́ẹ̀ bí gbogbo bẹ́ẹ̀ bí seventy nine àbí bí bẹ́ẹ̀ bí bí eighty gbá. mo sáà ti pẹ́ àsìkò yẹn èmi náà kéré ẹgbẹ́ tí ọ̀rọ̀ seventy ẹ̀ fọ́mọdé náà èmi náà jọ ọmọ tó kẹ́ni ní jẹ pẹ̀lú ó yà wọlé má ti kàn púpọ̀ pẹ̀lú. wọ́n wá kó agolójọ ṣùgbọ́n mo ti mo jọ orin tí wọ́n ń mi ò gbàgbé. bó sì ti sí pé orin tí wọ́n ń dá òun náà nǹkan yẹn náà fi hàn pé bí sí nǹkan ni wọn àwọn náà pé tó ṣẹlẹ̀ yẹn nínú àwọn tí máa ń fà á ètò yìí náà jáde bẹ́ẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ torípé náà táà nẹ́bí sọ yìí kálọ̀ kí irun fọlọ́ àpàdé fún kàmí àdìsí wájú pé káàrin yẹn lọ tọrọ àforíjì níbi àwọn ìwà táwọn èèyàn wù wọn wá ń dá oníjọ́ náà yìí pé ẹ kìlọ̀ fóònù kó fóṣù paálẹ̀ ẹ̀yin oníwàkíwà ẹ fi wà yílẹ̀ ẹ kìlọ̀ fóònù kó fóṣù paálẹ̀ lálẹ́ níjọ́ náà òṣùpá ló tẹ̀lé lọ́dún tí mo sọ náà àwọn wa ń sọ nínú àkídà ẹ̀rí pa àkídà tí wọ́n yàtọ̀ àkídà táwọn gbọ́ yé ni wípé òòrùn àtùtùpá pàdé àkídà táwọn alẹ́ méjì wọn ló ń gbà náà ètò wọn lò lórí eléyìí ni fún bẹ̀rẹ̀ sí ìlú agolo ní ìlú kìjẹ́ sí pé kápẹ́ wọn bẹ́ẹ̀ lu agolo tó ẹgbẹ́ ní àwùjọ kan tó ẹgbẹ́ ibi wọn bẹ́ẹ̀ lu agolo fún ni kó bẹ́ẹ̀ yá kése ipe tọ́wà islamic náà ní kálagolo tí mo gbà lérò ṣùgbọ́n láti lè jẹ́ sí wípé báyà ń táwọn mọ̀ ní ádà tí wọ́n máa fi kóra wọn jọ ládùúgbò mo ní kí wọ́n lagolo ipe tọ̀ ẹ̀yin èèyàn o ẹja pàdé níbi tá a ti sìn lọ. ṣùgbọ́n ìlú agolo tí wọ́n yẹn wọ́n péjọ láti lè máa dárin láti lè máa jẹ́ káwọn ẹ̀ náà máa ìpè tọ́sẹ̀lẹ̀ òǹkà tó omi tí wọ́n ń dánù ìjọ náà títí gẹ́gẹ́ bí ọmọdé pàdé wọn dáadáa oorun gbà wà lọ àwọn àtò ṣùgbọ́n àdáná àbàlẹ̀ pé ìgbà tó ti jọ́ kejì àti pé ilẹ̀ tó mọ́. tí mo fẹ́ lò lábala eléyìí tí mo fi rántí eléyìí ni wípé nínú Islam tí nǹkan bá ṣẹlẹ̀ ó máa ń lójú tí Islam fi wo nǹkan Islam ó sì gbé solution wá lórí àwọn nǹkan tí ó bá ṣẹlẹ̀ náà. táwọn sì ti mọ̀ yí pé kí ni ètò jẹ́ ẹ̀tọ́ ọlọ́run sọ̀rọ̀ bá ti lórí ẹ̀. àtúnbọ̀ wa bẹ̀. àdìsí mi nínú sọ̀hí Bukhari àti sọ̀hí Muslim. àdìsí sọ pé bájú ń lọ ọ̀ ẹ yá máa lọ tètè bẹ ọlọ́run sí ilé ìgbà bẹ̀rẹ̀. ọ̀sán lu ẹ̀sìn máa kírun ẹ̀ kírun kọ́lọ́run ẹ wàá wà lórí irun náà àtá yẹ̀lùjẹ́lì títí tí ìtẹ̀rì yẹn tí ó fi jáde padà yálà òun ni àwòsùpá tí ó fi jáde padà kó o ti di hòtẹ́ẹ̀lì yìí tí n tó kó o lójú tó fi ká kó mẹ́ẹ̀ tí ìwọ̀ ọ̀kùn tọ́wọ́ ọ̀kùn yẹn tó fi jáde padà. eléyìí hàn pé níbí yìí ní wọ́n tẹ̀pa àgbàláyẹ̀ níwájú ṣùgbọ́n àdìsí yìí náà ni ọmọ jẹ́ dẹ̀líìrì lórí wípé irun sọ̀látòl kùsù àbí sọ̀látòl kùsù àyè kí àyàfi sábàbí ìdí kan tó bá ṣẹlẹ̀ kí nìdí náà òní kóòrùn tẹ̀lì àbí kó ṣùpá ó tẹ̀lì. àgbẹ̀fà sọ́lù náà yẹ̀yẹ́ ni pé pàtí nǹkan yẹn ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé ǹjẹ́ téèyàn bá rí sí tóòrù páàrùn yẹn fi tún jáde padà sí tóbo lójú bí ká àbí tóòrù yẹn sí tóbo lójú bí ká ǹjẹ́ alẹ́ tẹ̀tẹ̀ wá pé òun náà dúró nígbà tí òun ti jáde padà àgbà tó gbà jáde padà ibi iná làbá òun ti mú jáde náà yìí pé láyẹ̀ kò tọ̀ ẹ̀tọ́ àdúgbò mú kò ìsanwó ìsan gbèsè ẹ̀ torí pé tí aláàbì sọ̀rọ̀ rẹ̀ pé àdá yànjẹ́lìyà tí nǹkan yẹn bá tún ká kúò kò ní ìdí ká kì má. bákan náà sábà wà lórí ẹ̀fà ń kí lọ́wọ́ ńkọ́ tọ́ka tájà mọ̀. mọ́sálà yìí náà àwọn bá sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn nǹkan máa ṣe nígbà tó wá dé pé kèsì àléyò ìwà dáadáa yóò wà ní tàfíì yẹn ni pé ara ṣe àwọn tó pè é ní fúfúyẹ́ torí pé sábàbí dàbí ṣe náà ni oòrùn tó tẹ̀lé àbùsùpá tó tẹ̀lé. wàbí sọ́yìn Bukhari níbi àdéhùn àbáwá Bukhari mi náà tí àbáwá àbùmúsà àṣàárì tí wọ́n fà wá àbáwá Abdullahi bẹ́ẹ̀ ló ìdíkọ́ yẹn. قال وني هذه الآيات هنا وامي التي يرسل الله صلى الله عليه وسلم لا تكون لموت أحد ولا لآياته oníkè wá nítorí pé ẹnìkan jáde láyà torí pàdé nìkan wàdà kí n nà lọ à ṣùgbọ́n ọlọ́run ọba ọba àdéhùn ọlá yọ̀ọ́rùn-ún bí a ìbáàdà ó máa fi ń dẹ́rù bà wá ẹrú ẹ̀ nígbà tá a bá ti dòkó tẹ́tẹ́rẹ́ táwọn táwọn èèyàn ti jìnnà sí ìsìn ọlọ́run mójú àdúgbò táwọn èèyàn ti wá rí ìwà ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí aṣọ tí wọ́n ń wọ̀ ọ́ tí wọ́n rí gẹ́gẹ́ bí bàtà tí wọ́n ń kẹsẹ̀ bọ̀ ọ́ tí wọ́n ti rí gẹ́gẹ́ bí oúnjẹ tí wọ́n ń jẹ tààrà ọlọ́run bá àdéhùn ọlá àwọn mú àwọn nǹkan wọ̀nyí wá láti lè fi dẹ́rù bá àwọn èèyàn fàyídà ọ̀rọ̀ àìsàn ṣe àmì ìdáàlì tí ẹ bá ti wá rí kàkà tó ṣẹlẹ̀ mbẹ́ fàbísáyò ìlà àdékiri ńlá ìwàdù àìní wọ́n ti ṣe ìjọba àìní. ẹ tara kàkà ẹ jí kí ẹrù kọ wọnú ẹ̀mí yín láti lè lọ síbi ìrántí ọlọ́run àti láti lè máa bẹ ọlọ́run ọba náà kẹsì máa tọrọ àforíjì níbi àwọn ìwà ìṣẹ́yìn. fàlọ́ wọ́n fẹ́ jáde ní wọ́n fẹ́ jẹ́ ká mọ̀ pé oorun àtòjú báwọn yìí àwọn àmì ọlọ́run tó tóbi púpọ̀ nú àwọn àmì ọlọ́run. bàbá ti bọ̀ mọ́ àlà yúkiri àlà àbẹ́yìn nílà àyàbẹ́yìn nílà àbẹ́yìn الشمس والقمر الوصوف والقصور ليعتبر العباد ويعلم أنهما معلوقان يطلع عليهما النفس wàtàdáyòn kàgbọ̀ ìríjì máa nílẹ̀ lè máa lùkọ́ wọn ni ọlọ́wọ́ bá lè fi ọlá a máa jẹ́ kí lílọ bíbọ̀ kọ́ máa wáyé lórí àwọn àmì rẹ̀ méjèèjì tó tóbi yìí òun náà ni oòrùn àti òṣùpá a máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn alùpùpù kí oòrùn ó tẹ̀lé wàlùkùtù kí ó tùpá náà kóhun náà bẹ́ẹ̀lì ẹ̀yà tẹ́bìrọ̀ lè ìbáàdù kí àwa ẹrú ẹ̀ ká lè bá wòye látara tó ṣẹlẹ̀ yìí wàyà ẹ̀lẹ́mọ̀ látara pàbá wa wòye àwa tara rẹ̀ wà wípé àdáhùn máa lùkọ́ ẹ̀dá làwọn méjèèjì Amẹ́ríkà yẹ́tọ̀rọ̀ wà lẹ́yìn máa àdínkù àbíkájọ wípé àti ètò ó lè ṣẹlẹ̀ sáwọn méjèèjì ìtọ́ba ti jẹ́ ẹ̀dá yóò sọ ọmọ bẹ̀rẹ̀ náà àbùkù lè bá àbùkù lè kàn ó lè má ṣe nǹkan yẹn bó ti yẹ kó ṣe ìyẹn ni wípé èèyàn àṣìṣe lè wáyé látọ̀rẹ̀. wọ́n nílé yóò máa tóbi jẹ́ pé àbáwa ìmáàmù máàlì kíkọ́ ni kọ́lọ̀ bá yẹ fún wa wọ́n nílé kúlì yóò hàlù wa yọ̀rọ̀ ìlà sọ ibi àádọ́lù kọ́bù gbogbo èèyàn lọ́rọ̀ lè wáyé kó sọ̀rọ̀ a lè mú ọ̀rọ̀ ẹ̀ tá a lè lò a sì tún lè dá ọ̀rọ̀ rẹ̀ padà sí wípé ìtọ́sọ yẹn kò bá kó yẹ ìgbà wọn láwọn máa mú ọ̀rọ̀ yẹn tá a máa lò yẹn pé nípa àbúkà bá rí pé tó sọ yẹn kò tako kankan nínú alukur'an kò tako kankan nínú pèlè sunata nabi sallallahu alaihi wasallam kò pèpè sí ìdí ìbàjẹ́ kan ọ̀rọ̀ tó dáa lọ́rọ̀ rẹ̀ wọ́n jẹ́ ṣùgbọ́n gbàtà bá ti di pé ń sọ ń gbá kùránì lójú ni. ìsì fẹ́ ló ń àdìbọ́lọ̀ ni tí sọ yẹn ti ta kóńtì mẹ́nu alukur'an àbí tí sọ yẹn ti ta kóńtì mẹ́nu súnà nẹ́bí sọ́mu bá wa àríwọ̀ sílà irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ á dà padà dúró láyà ní kókó nǹkan ẹ̀jẹ̀ ń yàgbé látọ̀yún nìyẹn. àbá ìmọ̀ máàlì kọ́lọ̀ máa rí sọ ayàbẹ̀rẹ̀ kọ́ عن الهوى a هو إلا وحي يوحى Ànábì ha fẹ́nu níta Ànábì bá ń nke ni la fẹ́ mú a bá kan máàlìkì sọ máàlìkì fi ìdí ẹ̀ múlẹ̀ ìpé kámọ̀ yìí pé èèyàn ti kí ni o èèyàn lè dínkù torí pé ọ̀rọ̀ àwọn Ànábì Ọlọ́run ní tí òbí lè wá àyè sọ̀kalẹ̀ fún un màásùmù sí ni wá. torí di eléyìí àmì ọlọ́run yẹn bí ó ṣe tóbi tó ká lè máa mà wípé òun náà ní kíni o òun náà ní ẹni tó dáa pàtàkì ayò ìyípadà sì lè ṣẹlẹ̀ sí gàgà ìrìnyìmá gẹ́gẹ́ bí àwọn tó yàtọ̀ sáwọn méjèèjì náà mínà lè máa lò kọ́ọ̀lù nínú àwọn ẹ̀dá yìí. lèyàdúlà ìbáàdà òmìdáàlìkà aláàkóṣèrọ́tìkì kó lè bá a máa tọ́ àwọn ẹgbẹ́ ẹ̀sọ́ náà pẹ̀lú tó ṣẹlẹ̀ yẹn lórí pé alágbára lọ́lọ́run agbára rẹ̀ sì ní àtàmà agbára tó pé ní wàsí kọ́fì yìí wáàdà olè ìbáàdà àti ìlẹ́tọ̀ọ́sí tó lẹ́tọ̀ọ́sí lóhùn nìkan ti ń jẹ́ ìjọsìn كما قال تعالى بيقولوا بعد الكلام عن سورة القرآن سورة الفصلة أو بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته الليل والنهار مما وعملوا من وضوء الظهر والشمس والقمر بينان وعملوا tọwájú ẹ̀ lábẹ́sù lórí ṣẹ́lú ẹmọ́tòrí pẹ́ rí àòrùn ó tóbi ó wà físíkà téèyàn lè rí ó wá tóbi ó jẹ́ àmì lójú yín kẹmọ́ alòdì ẹmọ́tòjọ́ ìbò wàlá àlè lọ́mọ̀r ẹ̀sìn máa ń borí balẹ̀ fún ṣùgbọ́n náà torí pa ẹ̀rí iná wà bí síkà bó ti ń jáde tó ń lé tẹ́ẹ́rẹ́ tí ọmọ wa tóbi díẹ̀ díẹ̀ tí ọmọ tóbi díẹ̀ díẹ̀ tí mo lè sì mọ̀ jáde lára ẹ̀ o lè fẹ́ jọ yín lójú gbogbo àwọn eléyàá má jọ jọ yín lójú o kọ́ má jọ yín lójú dépò kẹjọ́ sì fún ìjọ́jú tẹ́ ẹ fẹ́ mú látara ẹ̀ náà ní wípé ẹ̀ẹ́fẹ́ nìkan ló dá ilé torí pé ìyẹn gangan náà ni àmì tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá máa fi fi ara rẹ̀ ma ẹrú eléyìí ló jẹ káyà sí kírísítọ̀ Ibrahim alayhi salatu wa ọba àlékẹ́ ọlá tó sọ fún wa nínú sísọ fún àwọn ìlànà ìrìnà ṣètọ́ ọ̀nà rẹ̀ jìnnì sílẹ̀ ìràwọ̀ ìrọ̀hìm ọlọ́ni wa kadhalika nuri Ibrahima malakuta as-samawati wal-ard wa liyakuna mina al-muqinin ọlọ́ni bẹ́ẹ̀ làwọn ọlọ́run máa ṣe o táwa náà gbàgbé pé ayàtọ̀ kọ́kọ́ wà lókè onípa ànábì Ibrahim oníbàbá rẹ̀ nídìí òòsà àtàwọn títẹ̀lé àtàwọn àtàbà rẹ̀ jọ ń ṣe pọ̀ níbi pé wọ́n ń jọ́sìn fún òòsà anábìrọ̀ yìí ti kórìíra ni wọ́n ń ṣe yìí anábìrọ̀ yìí ti wá àti fún wa anábìrọ̀ yìí bá kú lọ́dọ̀ wọn. nítèmi báyìí o èmi ń wá ẹni tó ṣe kíni o mò ń wá ọlọ́run ọba tó dá mi gangan mò ń wá lọ. ọlọ́run ẹni olórí eléyìí anábìrọ̀ yìí bẹ̀rẹ̀ sí ronú. ọlọ́run bẹ́ẹ̀ lórí ronú yìí lọ́wọ́ àbá fi malakuta samawati wal ard àfihàn agbára ọ̀wá ọlọ́run tá a fi ní ìkápá lórí sánmà àtìlẹ̀ àfihàn ẹ̀rọ wọn wá sí malakut jámù omelikù náà nìyẹn ká ní ìkápá lórí nǹkan ìwọ lè ní nǹkan ṣùgbọ́n ò lè ní ìkápá lórí ẹ̀ o lè ní o lè má ní ìkápá lórí ẹ̀. sẹ́fẹ̀ ní ó ní mọ́tò náà lọ́wọ́ ó ti wá lásìkò tó pa sẹ́fẹ̀ wọn ló ní mẹ́ tó bá kó bá ní kápá ẹ̀ ní ọ̀yẹ ọ̀yẹ kó jẹ́ pé mọ́tò yẹn ní ó pa gbàtọ́ bá gbé mọ́tò yẹn jáde jọ yẹn ó rẹ kí mọ́tò yẹn kó lè farabalẹ̀ lórí gbogbo bí sẹ́wọ̀n á lọ. ọ̀pọ̀lọpọ̀ mọ́tò mi ti lábẹ́ ti gbà mí kéde wípé mọ́tò fún rẹ̀ ọjà mẹ́rin wà lọ́wọ́ ni omi ọjà mẹ́rin wà lọ́wọ́ ni ń bọ̀ bá tẹ bírèkì bírèkì wọn wá tẹ́bọ̀tẹ̀ tẹ́bọ̀tẹ̀ ọjà ni wọn lọ́wọ́ ni àbí ń wà lọ straight ní lọ ọwọ́ ti hùkù sẹ́kẹ̀kẹ̀ ọwọ́ bó lọ àti wọn lónìí ó ti yarí wọn lọ́wọ́ tí ó bá tó bá pé ìkápá yẹn lódodo kò yẹ kó lè hùwù wọn lọ́wọ́. bẹ́ẹ̀ náà làwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn lé torí sọ pé wọ́n ló ní fúnra rẹ̀ àìmọye àwọn oríṣiríṣi àdánwò ti ṣẹlẹ̀ látara nǹkan bẹ́ẹ̀ yẹn dání fún rẹ̀ kún kálukú náà máa fojú wò wọ́n lọ lọ bẹ́ẹ̀ fún àìlóní ó lè tún kí ọlọ́wọ́n bàtọ́ mi ń dè kan àtibáyé kó wọ́n lò nílò tó oníkàpá lórí ẹ̀sìn kọ̀yẹ́ kó kí ọ lọ́wọ́ tí wọ́n lẹ́bi dé nǹkan ni kọ̀yẹ́ kó tún kí ọ lọ́wọ́. ọlọ́run wá fi àwọn nǹkan kan lórí ìgbàlá kó sàmà wá àti wọ̀lá àbù. tọ́ba sọ pé làwú níbo mi làwú máa fi sàmà wá àti àmà fìlà òun ló ní. ṣùgbọ́n yóò tún sọ fún yín pé àní màlà kó sàmà wá àti wọ̀lá ọlọ́wà ni tójú kó wọn ṣe bẹ́ẹ̀ tójú kó wọn fi hàn nábì Ibrahim ní kíni o lè yẹ kó nàbí náà lè mọ òkèdè káàmì Ibrahim lè kó lè màmá dájú ní ti ń jẹ́ ọlọ́run. bákan náà ọlọ́sìn bàrà máa jáde àlẹ́ ilé ìlú rọ́ àkàwùdábà Ibrahim wà lórí lórí ilẹ̀ tú àná Ibrahim bá àwọn àràwọ̀ jáde. قال هذا ربي àdébìrọ̀ mi á èyí táwọn bàbá yìí ń sìn tó ṣe wípé fún ara wa la lọ́nu gbó á lọ kégi á gbẹ á ya ojú ẹsẹ̀ á ya gbogbo ẹ̀sìn á wà sí kalẹ̀ á tún máa pè lọ́lọ́run eléyìí ò lè jọ lọ́run àtàwọn ẹ̀bá láti wàhálà tójò bá dé kò lè gbẹ̀rẹ̀ kó lónú ibi tójò ti rọ̀ aládẹ̀gbẹ̀ wọlé ó lọ́wọ́ lè gbọ́lọ́run àtùmọ́lé ìtọ́jáde yìí eléyìí òun fún ẹ lọ́jáde eléyìí ẹ̀kẹ́lẹ́ yóò lè jọ lọ́hùn ìyẹn ìra o padàbà afàlì ṣùgbọ́n gbà tí láwọ̀ yìí ló tún wọ̀ ànábìrán fún ronú padà pé la ọ̀hẹ́bùbọ̀ la àfẹ́lẹ́ èmi ò nífẹ̀ẹ́ ọlọ́run tí a rí gbà fún tí ó tún ní gbàgbà tá à lè rí mọ́ eléyìí òun náà lè jọ ẹ wò ká eléyìí tá a rí ní ìgbà kan tó tún wọ́n gbàgbà yìí wọn náà lè jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ bọ́lọ̀ ti sọ lẹ́ẹ̀kan yìí pé lè yẹ kú nàmínà lùmọ́lá nàmínà lùmọ́kìnì àmàdájú yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ kò sí dé ọlọ́ni fàdámárọ́ alkọ́mọ́ bá a ti kọ́ ó tó yá òṣùpá tó jáde àrẹ́gbàgbọ́ òṣùpá tó jáde kọ́lá ádá rọ́bì ẹ̀hẹ́n ọlọ́run pẹ̀lẹ́fẹ̀ wá jáde ìgbàlá fàlámà áfàdì nǹkan tó yá òun náà bà tó wọ́ kọ́lá la ìlàmì yá ìní rọ́bì làkúnnà mínà lọ́kọ́wọ́mì dọ̀ọ̀lì ajẹ́kùn ìrẹ́ ọlọ́run òun ló ni mú yìí o òun ló mú òun mú yìí eléyìí yóò lè wá eléyìí mú yóò lè jẹ́ ọlọ́run fún wòlẹ̀ kí n dábàá rẹ̀ fúnra mi má àbí kí lọ́lọ́run ọmọ nàmà mi tọ́ ọ bẹ́ẹ̀ bọ́ nàmà mi èmi náà ọmọ bẹ́ẹ̀ dàbí àwọn ìjọ tó sọnù yìí tí wọn ò ronú tó jẹ́ pé igi ni wọ́n gbẹ́ pè lọ́lọ́run wà á débi náà rí wọ̀nyí òní tó wọ́pù yìí falamaro asham bá a ti rọ tòun ti bẹ́ẹ̀ náà lẹ́gbàá tó sọ eléyìí tán ó ti rò wípé àbí àmàna ọlọ́run ti dé náà ọba tó rí oòrùn tẹ́lá àti rí tẹ́lẹ̀ oòrùn ní rí wọn ìgbà tó oòrùn tún jáde ọ̀sán ló tó rọrùn àbí ọwọ́ àárọ̀ ló tó rọrùn àà ah! jíjáde léyìí hádà akọ̀bọ̀rọ̀ yìí falama afari falama afẹrẹ ọlọ́run ní gbọ́ gbéyà oòrùn náà tó wọ̀ ọ̀la ya tọ́wọ́ mi ní bari omi ma tó ṣe kú o kí ló padà sọ jàmá èmi wá jáwọ́ ju gbogbo eléyìí bí ẹ̀yìn bí mórogún mọ́ ọlọ́run yìí èmi ò sí nù ẹni tí ó mórogún pẹ̀lú ọlọ́run jàmá kí la fẹ́ mú níbi àwọn àyàtà kàyé. ẹwọ bá nǹkan tí Ibrahim kọ́kọ́ rí ẹwọ àwọn nǹkan kọ́kọ́ rí ó rí láwọ̀ ó tó ó rọrùn nítorí á lọ bẹ̀ wípé wípé ṣáǹtì láwà òòrùn Ibrahim náà rọrùn jọ́ kìíní àná ànábì Ibrahim padà mọ̀ pé Ibrahim na Ibrahim Ibrahim torí pé kí ni aliyakin òun ló ṣe pàtàkì fìdí ìran ọ̀la àwọn bọ́ọ̀lù ti sọ wípé nínú àgbọ́yé àyà yìí wọ́n ní ara iná wò lè hapkọ̀ àfi tí ń jẹ́ òdodo àfi hàn níbi Ibrahim fi bùtùláàni ìbáradà ti àbí ilẹ̀ afnan látara wípé ajẹ́kọ́mọ̀ wípé ìtàn bàbá rẹ̀ ń sìn yẹn òòsà yẹn kò lè jẹ́ ọlọ́run ìbàjẹ́ ni. bákan náà fi mílíkì samawati wal ard ìníkapa sánmà àtìlẹ̀ ajẹ́ká ní ìrọ̀ ẹ̀kọ́ ọmọ ìpé kò fẹ́ni tó ní ìgbà lọ́rùn ọlọ́run ọba ní àgbàkà lókè lẹ́nu. bákan náà nítorí àfẹ́lẹ́ ìbá nàbí Ibrahim tàbí níkà nàbí Ibrahim ọmọ kọ́kọ́ rí oòrùn kọ́kọ́ rí lè yẹ kúrò nàbí jùmlá tẹlẹmọ́kì ni kó lè bá wà nínú àwọn ẹni tó ń gbé ni o nínú àwọn ẹni tí wọ́n ó sì kíni o nínú àwọn tí ó má mọ̀ dájú ìjẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run jama ẹ wá já lọ mọ̀ wípé níta ní bùkátà sí lórí gbogbo tí a bá ń ṣe láyé òun náà ni àlèyẹ̀kéyè àmọ̀dájú wàlìyàkínú mìí àlàmàrán ti bèèrè ìmáà kálọ̀ ọmọ ìpé àmàdájú nínú ipò tó ga nínú gbàgbọ́ ti lọ́wà sẹ́bàá pé mọ̀rọ̀ tí ibù tí ànábì Ibrahim ti fi ń ronú lórí pé wá ọlọ́run ìwà nǹkan tí kọ́kọ́ wá ìwà nǹkan tí kọ́kọ́ wá sáájú kí àmànà ọlọ́run tó wá dé ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyẹn yẹ̀kí ìlò tí yekinu tí ṣekínì yẹ̀kínù tí sí fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà kò rí yẹ̀kínù náà ló sì wà àìsí yẹ̀kínù náà ló sì gbé ìbádà rẹ̀ lé lórí dè àbúkẹ́sì wà ní jádọ̀ ọmọ ìpé wà áàdà fọ́dùlọ́ ọlá ọlọ́run ni o kọ́lọ́run fún yẹn ní yẹ̀kín ọlá ọlọ́run ni yóò tí máa ń yàṣà ẹni tó bá ti wọ ọlọ́run ní fún torókítà bá wò wáyé kọ́lọ́run wà ní ọlá náà sọ níbi tó fún àdájọ́ wà lọ́rọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì inú lóńpọ̀ tí àwọn àbá àtọ́ka sí níbi àwọn ayáwọ̀ yìí wọ́n ní aṣọ́rọ́fín òun ní bí ń pàtàkì jù nínú tá a máa wá sí láyé àmọ̀dájú òun ní bí ń pàtàkì jù nínú tá a máa wá sí láyé àmọ̀dájú ìwá ni wàyẹ̀ sí mú bìtẹ̀kì yóò máa wá ṣe déédéé yóò máa di tí ó pé àmọ̀dájú yóò máa di tí ó pé pẹ̀lú ká máa ronú wàbí náà àti ká máa wòye sí àwọn akẹ́kọ̀ọ́ kan tá a bẹ́lẹ̀ àyà pẹ̀lú àwọn àmì ọlọ́run jama oòrùn àtòṣùpá tí ń tẹ̀lé kò sí ìjọba tọ́nà bẹ́ẹ̀ ká mú bẹ́ẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ ká mọ ọmọ agbára òun ọlọ́run ni torí pé ẹ̀ẹ́dì kọ́nà ń fi lé nínú àlẹ́dùn àìsàn yìí láàbò ń tẹ́sí ìsọ níbi ló ń pọ̀ mí ìjọba fún wa bẹ̀ pé alẹ́ ní ìsìyì láàrin ìtọ́kàmẹ́ ní

ká lè mọ̀ yín pé ẹnìkan tì ẹ́ bẹ tó máa ń fáktọ̀ gbogbo àwọn nǹkan yẹn ẹni tó ń dá àwọn nǹkan yẹn ká mọ̀ bí agbára rẹ̀ ṣe tó ó ń láti ní ẹni tó ṣe wípé ọ̀jọ̀gbọ́n ni ní gbogbo nǹkan tó bá ń ṣe wà ó azawajẹlẹ òun náà lọ́wọ́ ọba ẹni pé níbi àwọn nǹkan wọ̀nyí tá a fẹ́ mú jáde bẹ̀ ni pé kí wọ́n la fẹ́ sọ pẹ̀lú àwọn tó ṣe wípé ẹnu ẹ̀dá bọ́lọ̀ ti dá níbi ẹ̀yìn sá látara ẹ̀ náà wọ́n sọ lórí ẹ̀mí yìí mi lórí pé kẹ́ni lóko kò ní bàbá ó sì jọ wọn lórí látara ẹ̀ tíátíá ó sọ lórí ẹ̀mí. oorun ní àníbùrọ̀ ìgbà tó rí pàtí yàkínù ń bẹ pẹ̀lú ṣíwẹ́ bí yàkínù ní wákàtí ó sì ní ìsọ̀ ó ní ìkìlá jẹ̀má gbogbo àwọn ìsọ̀ ilá pàfẹ́kù léde ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé kéwù míì asàfẹ́kù ti ń jẹ́ àdìsílá àbò àdìsọ̀ lára wọn torí sí ìsọ̀ nígbà pé ní ìsọ̀ òun ni kí yóò wà lórí déédéé kí ni o ti jẹ́ pé kéèyàn ṣe yẹ tó tọ́ lọ́wọ́ tó wáyé pé lórí bẹ́ẹ̀ bá ní àbá rẹ̀ ò ní fọn náà ní pé máa lọ ta ya ṣéwù ya ṣéwù ya ṣéwù kú ọ náà túnmọ̀ sọ pé àṣéwù bàbá náà ní jẹ́ ṣéwù kọ́ wá pẹ̀lú pé tọ́wọ́ bá ti pé yá àláwù náà kárí wọn ò ní ṣiṣẹ́ wọn kú ọ náà rà á ilé kọ́ máa pé yá àṣéwù yẹn náà lọ́wọ́ náà ṣéwù lọ́sọ̀ mọ́ wípé sọ̀lá tó lè bá dí ọlọ́lá ti kọ̀rá nìlọ kọ́ ajẹ́ sí pé kò sí ọ̀rọ̀ mi tí wọ́n lè sọ pàdé mi sọ báyìí kò ní èyí ṣéwù jẹ́ sọ fún ọ òun náà ní kẹ́ni o òun náà ní ọ̀nà ayé náà sọ dídí dà ìkìláàsì dà lórí ìmọ̀tọ́ náà látara eléyìí anábì ọlọ́run wọ́n ní ìsọ̀ wọ́n sì ní ìsìláàrù ìtọ́lọ̀ ti fẹ́ kí bóṣùpá bá tẹ́rì tóòrùn bá tẹ́rì ìtọ́lọ̀ fẹ́ kó jáde fẹ́ fún wa náà lè níta fẹ́ kó jáde yẹn lọ́nà wọn fi sọ fún adúlọ́ fún látàbà rẹ pé lábẹ́ ìlú lè ṣàn wà láàyè ọ̀rọ̀ ẹ má kò ní balẹ̀ fóònù ẹ sì má kò ní balẹ̀ fún òṣùpá wàtúndùn lè là àlẹ́ ní kàlákọ̀ọ́nà ẹ̀ríkà ọlọ́run ni ẹjọ́ sì mú ọlọ́run tún kí ni ọlọ́run tún dá gbogbo àwọn ìdàtà àkàálẹ̀ wọ̀nyí ẹnkọ́ntọ́n ìyáwó tààbùkù tó àìkọ́lọ̀ ọba àwọn òun lẹ́gbẹ̀ẹ́ máa jẹ́ kúrú ni kọ́kọ́ mi wọ́n kò sọ láti lọ kùsù àtùkù báwo là máa kí ìrọ̀ sọ láti lọ kùsù wọ́n kò sọ láti àsìkò táwọn máa ń kí min ìsìdá ìrẹ̀kùsò láti gbà tí ìtẹ̀rí bá ti tẹ̀rẹ̀ náà ni o ìlà tẹ̀jẹ́lí tó fi dìgbà tí títẹ̀rí kákò mẹ́. wọ́n lé yìí nítorí wọn àgbọ̀n náà nílé kọ́ yìí àlẹ́ ìsọ̀lá tó wọ́n sọ̀rọ̀ àti lọ́rọ̀ sọ ni o. táwọn ìbá ìdára ẹ̀jọ̀ mi ní àṣẹ àti tẹ́ bá rí kàkà tó bá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yálà àwòrán ló tẹ̀lé ní àbútùpá wàbí àdìsí ní àkàrà ibi àdìsí bí ìtàkùn náà wà lẹ́ka wọn ni wà ìdá ọ̀rọ̀ àìsàn ṣe àmì ìdárí tí a bá rí kẹ̀kẹ́ tó fẹ̀lẹ̀ fẹ̀lẹ̀ ìtàkùn yẹn fàtọ́lù àtà yànjẹ́ ni. ẹ máa kí ọ títí tí ìtọ́wà lójú rẹ̀ yẹn tó ti yẹn tóbi ká kó wàrà láti fún wa lẹ́ka pé wọ́n àsìkò tá a máa ń kí náà nìyẹn. wàlá tó kú dọ́ náà ǹjẹ́ tí ó máa bọ́ sáàsán padà bá ní sàn lọ́pọ̀ mi tó nìyẹn wọn wà látó kò lọ sọ láàbò olùkókó bá ara tẹ̀jẹ́ lè èyí orí sí títí kíní yìí fi kúrò mbẹ tó fi ká kúrò mbẹ ǹjẹ́ èèyàn ó san gbèsè rẹ̀ bí wọ́n ní wà látó sọ láàbò olùkókó bá ara lè lẹ́yìn ìgbà bá ti ká kúrò àìsàn gbèsè o tàbí à gbàdúrà kírun sọ láàbò olùkókó mi ò sí lára ní ìgbà èmi náà bẹ́ẹ̀ tẹ̀lé àdúgbò àtúntẹ̀lẹ̀ yẹn mú rárá wọ́n ìsàn tó gbé rẹ̀. lè bá wá bí màhálì à torí pé ààyè láti ṣe òṣùbọ́ òṣù lọ. wàá ìlà àtàjà ńlá lè kó tó kọ́bla àyà àdàmú rí tó bá jẹ́ sí wípé bí kíní yẹn ti ṣẹlẹ̀ àsìkò péréte náà ló ti ṣẹlẹ̀ kódà àwọn èèyàn ò tètè máa ìgbà táwọn èèyàn fi mà sí kótó ní báwọn èèyàn sàlọ̀ láwọn ó múra pẹ́ já kí irun ó ti tún lọ padà lábìlú sọ́ọ́lì lóla wọn àti kí irun pé òní bùkátà sí kájí kéde òní bùkátà sí kájí irun pé irú ìyẹn náà ṣàṣẹlẹ̀ láwọn àsìkò kan sẹ́yìn lẹ́gbọ́n lọ báyìí ti kíyèsí mọ́ ọ̀sẹ̀ láwọn àbìkan kò sẹ̀ láwọn àbìkan ìyẹn ò pọ̀ púpọ̀ láàrin tó fi ṣẹlẹ̀ ẹjọ́ ta rí débi láàrin kéèsì náà bóyá kò táwa ti tètè kéèsì mi gbogbo tí ó ti ṣẹlẹ̀ wọ́n fẹ́ mọ́tò bí táwa fi rí kò sí tá a ti gbé ní ìdílọ́. tó a gbé ìbáyé tè mà láwọn kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ náà kéèyàn ó ti tè bẹ̀rẹ̀ káyọ̀ bẹ̀rẹ̀ ẹ̀rọ náà rẹ̀ tí wọ́n ó ti tí ó ti ká kú bí bá rò lé wọ́n ṣe ìyókù ní kúfíẹ́ kí wá ní kí wọ́n wà torí ẹ̀ wọ́n wà dá wọ́n dá ìrùn ìwọ̀n níjà wọ́n parí ẹ̀ kó jẹ́ fẹ́ kí ó mìíràn ní jẹ́ kí ni olùwà mi tàbí ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀. wàtí pàtó sọ̀rọ̀ àtẹ̀lẹ̀ kùsù bá a ti kí sípà yẹn náà ló súnmọ́ káta kan lé nípa dúró. àyùkọ́ lè yàrá kàdé yìí òun náà ní kéèyàn kíra kàdé yìí yẹ́jì arúgbó yìí máa bẹ̀rẹ̀ kìrọ̀ a èyí ó sì ka kéwù sókè níbi àwọn aráàlú àbẹ́jẹ́jì náà alàtọ̀hí olùdílálàbíà olùdílálàbíà mìkọ́wìlẹ̀ ìlúlàbà nínú ọ̀rọ̀ tí àwọn àbá sọ yẹn ni pé ọ̀rọ̀ méjì náà ọ̀sán láti ti jẹ́jẹ́ ṣùgbọ́n ìdọ́làbíà lè ká kí jákè torí àǹfààní sáárì látara kíka kùránì sókè náà lásìkò gbà náà torí pé ká máa kí jẹ́jẹ́ ká máa kí jẹ́jẹ́ ìwọ gan ẹ̀mí rẹ lè mọ́ bá pápá jùlọ wọ́n fẹ́ ká kí ní jàmá wọ́n wá ká kí ní jàmá tí wọ́n lọ́dún ọ̀ka kọ̀ láti jẹ lẹ́yìn ìmọ̀bùnrin èyí tí ó bá a bùjù náà ní tí ó bá lóko ní kẹ́sìkẹ́ ní òkè ọmọ tẹ́tì sí ìmọ̀bù tí ó bá kí i. nítorí wọn ni wípé àwọn táwọn àdúmọ̀ táwọn àdúmọ̀ sáà sí ìlálẹ́ yìí tá a bá rẹ́ni tó kí n rí nínú wa ẹ rò pé a lè tó fifty percent lẹ́nu kiri nínú àtàwà rí nítorí ajé ìpẹ́rù yóò kiri ẹnìkan tí ń sọ̀rọ̀ àti ẹ̀mí fún òkiri tó ẹ̀ẹ̀kan lèmi náà kiri ẹ̀ẹ̀kan lèmi náà kiri ẹ̀ẹ̀kan tá a ti kí ọ̀hún bárakàlá òfin kọ́lọ̀kọ́lọ́ wa bí tá a fà àtúntì fún wa jọ náà òun náà ní ìmọ̀ọ́mù wa nínú ọgbà ní àtúntò gbà náà àwọn tí a tẹ̀lé ní ilé ẹ̀kọ́ ńgbà yẹn ni wà ní àwọn àdúgbò tó àwọn ọbẹ̀ ní jáde ẹ̀gbà náà òun náà ní ìmọ̀ọ́mù wa nínú ọgbà ọmọ arúgbó ni subhanallah ọmọ wa kurani ti ba nka rẹ lórí gbogbo kurani lọ àwọn kurani ti di yẹ ó ti di omi ara wọn láwọn tá a sọ kọ́nà kọ́ bá a sọ̀rọ̀ fún un kọ́nà ti fa gbogbo wọn ilé náà bí ti àwọn dàgbẹ́ bẹ̀rẹ̀ dáńsì àbúrò ní Ibrahim àwọn méjèèjì náà wà ní bàbá kan náà yàrá àgbẹ̀ ẹ̀nà wọn lọ́pàá tó láwọn àbúrò mi náà bẹ̀. ọlọ́run tó ṣe ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún wọn ọlọ́run tó ṣe ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ fáwọn náà wọn. kìnìún ọlọ́dọ̀ bẹ́ẹ̀ ni wípé bí wọ́n ti kì í tí wọ́n ń sàlàyé fún wa ìwọ́n tó bá kiri ó lè fẹ́ sọ̀rọ̀ lóṣù rẹ̀ díẹ̀ wọ́yá kọ̀rọ̀ ọ̀bẹ̀ rákàtì ìrìnkúlẹ̀ abẹ́ni pé rákà méjì ọlọ́lá yìí bí tí lọ́gán ni ẹ wọ́yá kọ̀rọ̀ ọ̀bẹ̀ rákàtì ìrìnkúlẹ̀ ó máa kà níbi rákà alákọ̀ọ́kọ́ àdìbáàtì ata wàtún rọ̀ṣẹ̀ tọ̀wé ìlà ó ka súrọ̀tì lìbátì àti súrà tó gùn kà súrọ̀tì lìbákọ́rọ̀ subhanallah bí àbá ti kà mú ayọ́ náà nìyẹn o lórí yẹn ti ń pé kì í sáwọn tí wọ́n ń sẹ́wọ́n àkùrá ní ìlú òkè tọ́wọ́ wá gẹ́gẹ́ bàbá wa rí má kọ́ ya àdó kùrá ní lọ́wọ́ o kó ní kíni kọ́ ya àdó kùrá ní lọ́wọ́ ṣùgbọ́n ẹgbẹ́ àwọn tí wọ́n kà á wọ́n fẹ́ pé kùrá ní ti tomi ara wọn à ń lè kí lọ́wọ́ jà á bá kùrá ní lọ́wọ́ alẹ́ ìgbà ẹ̀ yóò ti lọ kẹ́ tó tu pé káyà fún. gẹ́gẹ́ bí sọ́dọ̀ bá kọ́ra àwọn kọ́ndìrì à àbí tí ọba ti ẹ̀ pé láti bẹ̀ yẹn tọ́ba ẹ̀ pé kò bí náà lọ ha ìdí ó ń kà ó gbọ́dọ̀ máa ṣe déédéé bí dábì ka dèdè dábì ka sọ́dọ̀ bá kọ́ra ẹ̀yẹ̀dẹ̀ láka alákọ̀ọ́kọ́ tó máa yẹ̀rì ka nítorí ẹ̀sọ́ láì fi ni pé sẹ́lú lórí lákàtà rùkú méjì lọ́wọ́ abẹ́ o ẹ̀já lọ tó mọ̀ yẹ́rẹ̀ ká yóò rùkú rùkú á ń tọ̀ wí lánìí èyí ọ̀pẹ lórí rùkú náà dáadáa ẹ̀dá ọ̀rọ̀ kùbánà láyà ọ̀làmì ẹ̀yọ̀ká àwọn àtàrù tó pọ̀ lẹ́sìn bẹ̀rẹ̀ náà kéde kùránì àwọn àtàrù lẹ́sìn bẹ̀rẹ̀ bákan náà ثم يرفع راسه يذكر يوكي ويقول سمع الله لمن حمده يذكر كلمة سمع الله لمن حمده ربنا ولك الحمد tíyà bá ṣe léyìn tán báyìí àìsídáàlì tíyà bá tún wá padà fún kékeré ẹ̀kú dáadáa. kàgbọ́ ìrì a gẹ́gẹ́ bí èyí ti ṣe lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ tí wọ́n dúró lákọ̀ọ́kọ́ yẹn mínà sọ̀rọ̀ wájú pé bẹ́ẹ̀ kí tó ń kọ́ òlùbá bí à wà fún rọ̀tántọ̀ ní ìdàdà dúnmẹ̀ ó wá ní hmm? ó ń kàbá tí à kàbá tí à ó wá ka súrà ní ìdà tuntun gùn ṣùgbọ́n lẹ́yìn ọkàlera abẹ́tọ̀ tó ta bàbá yìí ti ìjọ náà náà nù ìjọ tí wí bàbá yìí ti fún àjọ náà nù àwọn ẹ̀sìn sájáde sájáde àwọn aláàbí tẹ̀lé náà sájáde ìjọ náà àmọ́ hàn ẹ̀yìn sájáde àmọ́ hàn ọlágbára yóò dáwé. sáájú bíbélì lágbára tó wà èdè ẹ̀sìn rẹ̀ ń darí mi ò ṣerú ẹ̀ láti bá ẹ̀sìn ti ṣerú ẹ̀. tàbá wa parí ẹ̀ báwo tó mọ̀ yẹ ká èyàn wà á lóko náà fàyọ̀dé ìlò olùkọ́ ẹ̀ olùkọ́ ẹ̀ lẹ́ẹ̀kejì yẹn náà tó olùkọ́ o wọ́n wà lónà olùkọ́ ẹ̀ àwọn ẹ̀ òní tó olùkọ́ alábọ̀wọ́dé tó mọ̀ yẹ ká máa ẹ̀ta yóò gbórílẹ̀ fàyàkúrò sẹ́mi àwọn olùmọ̀ ní àmì حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الارض وملء ما شئت من شيء بعد هي اوصال ما شيء لين كلمه ربنا ولك الامر بما ما سنكون tọ́mà yá tí yóò tẹ̀jìdá tẹ́yìn ní tọ̀wìnà tẹ́yìn èyí wà lọ lè yọ foríkalẹ̀ yóò foríkalẹ̀ méjì náà foríkalẹ̀ yẹn náà pa ẹ̀mẹ́ díẹ̀ yóò sáwà gáàrù tó kọ́ mẹ́ náà. ṣùgbọ́n àwàlá yìí ní ìlò ìdòlóòrò bẹ́ẹ̀ na sàjìdàtẹ́ yìí dùkútà mẹ́jọkú láàrin kúrú kẹrẹ ní ìyẹn èyí pẹ́ tí ó àdábà ti bèèrè òun ní kúrú dùkú lọ wà àbí kò sí sínú púpọ̀ ẹfẹ́ ti kí ni o ẹfẹ́ tí ó ara gbẹ́lẹ́fẹ̀ ní ìmọ̀ lọ ẹfẹ́ fira ní àgbẹ́lẹ́fẹ̀ ní ẹfẹ́ tọrọ àbúrú níwájú ọlọ́run kéèké ń ságbẹ́lẹ́ wọ́kẹ́ ثم يصلي الركعة الثانية أو كراكة إليه كجنان kàlùkúlá bóòlù ti talákọ̀ọ́kọ́ bírù kù ẹ̀yìn pẹ̀lú kùkú méjì tọ̀wì lẹ́yìn ní tí méjèèjì ó gùn wàtúndù lẹ́yìn ní àti ìforíkalẹ̀ méjì náà tọ̀wì lẹ́yìn ní tó lọ pẹ́ mísìlà máa bá àlá fèrè kàtìkúlá nínú bí ẹ̀ ti ṣe nínú rákà alákọ̀ọ́kọ́ yẹn náà tó máa ẹ̀sọ̀ ṣáà hàtì pẹ̀lú sẹ́yìn wà eléyìí ni bá a ti fi sọ̀láàtù àlùsó ọ̀sọ̀láàtù òṣù iṣẹ́ àwọn àgbàrá tó dáàbòbò wa àdàdúrà ilé yìí àwọn àlàyé kọ̀ọ̀kan tó wẹ́ jáde lábẹ́ bá ti dé yìí àwọn àtẹ̀sọ́ yìí dárúkú ní ìlú wọ́n tọ̀bọ̀ wà láti ìsìlẹ̀ Muhammad wà láàrín wà láàrín wọ́n tẹ̀lé